ẹ̀yin ẹ̀yin alẹ́ ìwò la ṣe káàbọ̀ sí Mashola Gist TV gist tè ní bí a ṣe gbọ́ ò wọ́n ní bàbá kábíyèsí wọ́n ní ìbárọ́pò wọ́n ní wọ́n sọ̀rọ̀ sí màmá àǹtí um, yé wípé kí ló dé tí wọ́n fi máa sọ nǹkan tí wọ́n sọ bí a ṣe gbọ́ wọ́n ní gbogbo bí àǹtí yé ṣe ń sáré kiri tí wọ́n ń wá kábíyèsí kiri wọ́n ní màmá wọn ní pé ṣé wọ́n dẹ̀ máa lajú wọn sílẹ̀ kí kábíyèsí máa tírìtì àwọn ìyàwó wọn bí kábíyèsí ṣe ń tírìtì wọn yìí wọ́n ní parọ́pò ní ọ̀rọ̀ tó sọ yẹn ó ju ẹnu wọn lọ wípé ìgbà tí Queen Naomi wà nínú palace kí ni wọ́n rí ṣe sí gbogbo nǹkan tí ó ń ṣẹlẹ̀ sí Queen Naomi wípé wọn ò rí nǹkan kan ṣe sí i ju wípé wọ́n dákẹ́ wọ́n fi wọ́n sílẹ̀ wípé kí wọ́n máa bá yí wípé ìgbà tí àwọn wá gbègbèsè láti ṣe nǹkan tó fẹ́ ṣe ní ìsìn ni wọ́n wá ń complain ni wọ́n wá ń sọ̀rọ̀ wípé nǹkan tí màmá wa sọ yẹn kò yẹ kí wọ́n sọ ẹ̀yin èèyàn lé nǹkan tí a gbọ́ nìyẹn allegedly ẹ̀yin náà mọ̀ wípé recently ni a gbọ́ pé àǹtí wáyé ó lọ sí Àbújá ní ibi tí màmá wa Esther Ajayi ti ṣe comforter two thousand and twenty-four forum tí ó fi ní òun fẹ́ rí màmá wa Esther Ajayi pé kí wọ́n bóun bẹ kábíyèsí àti Queen Naomi wípé látijọ́ ìlú ti ń pààrà láti bẹ kábíyèsí pé ṣùgbọ́n up till now kábíyèsí ò gbọ́ nítorí Queen Naomi dẹni tí wọ́n fi ní ó lọ bá wọn níbẹ̀ láì sọ pé òun bọ̀ ṣùgbọ́n nǹkan tí a gbọ́ ni pé màmá Esther Ajayi ni kó máa lọ òun máa bá kábíyèsí sọ̀rọ̀ wọ́n ní ìgbà tí pé Naomi ṣó ìbínú pé ọ̀dàlẹ̀ ni àǹtí wa ẹ̀yìn èèyàn lé lẹ́yìn èyí ni a gbọ́ wípé kò pẹ́ ni àǹtí wa ni wọ́n gba London lọ tí wọ́n ní pé Dr Elizabeth ò jẹ́ kí wọ́n wọ apartment kábíyèsí tó wà ní London tán ni pé ó pẹ́ wọ́n lò bí four hours níta kó tó di pé wọ́n jẹ́ kí wọ́n wọlé ẹ̀yìn èèyàn lé ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àti ní ẹ̀yìn òde wípé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. wípé nǹkan tí wọ́n sọ yẹn o wípé kì í ṣe nǹkan tó yẹ kán sọ wípé nítorí wípé ọmọ ọlọ́mọ là ń rán ní iṣẹ́kíṣẹ́ wípé Queen Naomi tí wọ́n wà nínú pálàsì tó jẹ́ pé wọ́n fi ojú we gbogbo nǹkan tó ń fojú wì kò séèyàn kankan tó rí wọn gbà yín wípé ńgbà tí ọmọ wọn wá sínú palace tó ń ṣe nǹkan tó ń ṣe wípé màmá yìí ò sọ̀rọ̀ pé màmá yìí dákẹ́ ṣé gbogbo nǹkan tọ́mọ wọn ń ṣe pé ṣó bójúmu ni nínú palace kábíyèsí ìpè tó jẹ́ pé ó máa máa ṣe kòrókẹ́rẹ́ kòrókẹ́rẹ́ agbèrè sórí social media àwọn ọ̀rọ̀ tí ò yẹ kó sọ á máa sọ láti fi spite kan Naomi pé màmá yìí ò rí nǹkan kan sọ pé ìgbà tí kábíyèsí wá bẹ̀rẹ̀ wá tiwọn ni màmá yìí wọ́n ń pariwo náà wá ní ẹ bí kábíyèsí ṣe ń tírètì àwọn ìyàwó wọn kò dáa èpè ṣé kábíyèsí rán wọn ṣẹ́ kó máa ṣọ́ wọn kiri ni àbí kábíyèsí rán wọn ṣẹ́ pé kó máa tẹ̀lé kábíyèsí kiri gbogbo ibi tó bá ń lọ pé kí màmá yìí kó má sọ̀rọ̀ ọ̀rọ̀ báyẹn mọ́ nǹkan tá a gbọ́ nìyẹn tán ni bàbá parọ́pò wọn sọ ẹ̀yin èèyàn lè jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àtìlẹ́yìn òde wípé ẹ̀ káàbọ̀ sí Mashola Gist Mashallah, G. Steve, Inky. Mashallah, Gist TV ń kí yín adúpẹ́ adúpẹ́ atọ́pẹ́dá Mashola Mashallah, TV ń kí yín Mashola TV ń kí yín o ó ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin lọ́wọ́ obìnrin lọ́wọ́ ọmọdé lọ́wọ́ àgbà lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment ten like ten share adúpẹ́ adúpẹ́ ní ọwọ́ gbogbo yín Mashallah, Gist TV ń kí yín ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola TV ṣé ẹ àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́ orúkọ mi ni Máṣọlá kò yí padà a máa ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà a ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa ẹ̀yin èèyàn lè tẹ́ bá subscribe ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ̀ máa rí à ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa ẹ̀yin èèyàn lé à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yẹn kàn sí wa ní Mashola TV ọlọ́run elédùnmarè abamigọ́wọ́ yín sókè o ọlọ́run elédùnmarè abamiran gbogbo yín lọ́wọ́ o òkè òkè ni ọlá yín á máa lọ o ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ nìyẹn tí wọ́n ní bàbá kábíyèsí bá rọ́pò ọ̀tọ̀ fún àǹtí wa mọ́mì wọn àǹtí wàhé màmá wọn wípé nǹkan tí wọ́n sọ yẹn kò yẹ kí wọ́n sọ nǹkan tí wọ́n sọ yẹn pé báwo náà ṣe máa sọrú ọ̀rọ̀ báyẹn jáde ipe tí wọ́n bá rò dáadáa wípé kì í ṣe Queen Naomi ni ó ní kọ́mọ wọn máa sáré kiri ipe tí wọ́n bá rò dáadáa pé kì í ṣe kábíyèsí ló ní kí ọmọ wọn máa sáré kiri wípé ó wu ọmọ wọn lọmọ wọn sáré kiri wípé kò dẹ̀ sí nǹkan tí kábíyèsí lè ṣe sí i wípé nítorí kábíyèsí ti sọ sọ sọ sọ sọ wọn ni wọn ò gbọ́ràn wọn ní kábíyèsí ti sọ sọ sọ sọ pé wọn ni wọn ò gbọ́ràn wípé kí wọ́n dúró síbi tó yẹ kí wọ́n dúró sí wípé ṣé gbogbo bí ọmọ wọn ṣe ń tẹ̀lé kábíyèsí kiri tó ń lọ Àbújá tó ń lọ bá wọn ní London ṣé kábíyèsí ní pé kó wà ní ipe ṣé kábíyèsí ránṣẹ́ sí ni ipe ìyá wọn wà lànà tán wọ́n sọ pé kí wọ́n bá wọn sọ̀rọ̀ wọ́n ṣe ń tírìtì àwọn ìyàwó òun ò dáa wọ́n ní báwo ni wọ́n ṣe fẹ́ kán tírìtì wọn o ipe báwo ni wọ́n ṣe fẹ́ kí wọ́n tírìtì wọn wípé ṣé ìwà tí ọmọ wọn ń wù ṣòbójú mu wípé wọn ní ọ̀rọ̀ lẹ́nu láti bá ọmọ wọn sọ ipe ṣé ìwà tí ọmọ wọn ń wò ṣó bójúmu ipe ṣé gbogbo nǹkan tí ọmọ wọn ń ṣe ṣó dáa nǹkan tó ní pàrọ́pò sọ nìyẹn èèyàn ara lé bí a ṣe gbọ́ náà nìyẹn pé ọmọ wọn lọ bá kábíyèsí dé London lẹ́yìn ìgbà tó lọ sàbújá tó kúrò ńbẹ̀ wọ́n ní bó ṣe tún gbọ́ pé kábíyèsí lọ London ló tún ti ló tún ti fò lọ London ló lọ bá wọn ní ilé wọn tó wà London wọ́n ní but unfortunately Dr Elizabeth wà ńbẹ̀ ipò òun àti Dr Elizabeth jà wípé kì í ṣe kékeré ẹ̀yin èèyàn lé èyí tí ń pọ̀ jù náà ìwé bí àǹtí wa ẹ bó ṣe ń ṣe kiri ó ti ń pọ̀ jù kí ló dé tó jẹ́ pé every small time báyìí kùrùkùrù ó ti máa fò lọ ó ti máa fò lọ síbi tí kábíyèsí wà wàá máa lọ embarrass kábíyèsí kiri ṣé kábíyèsí ò mọbi tán fẹ́ sí ni kábíyèsí ti sọ sọ sọ ò so kí ló fẹ́ kí kábíyèsí ṣe so nǹkan tójú ẹ bá rí o máa fara mọ́ ni so because kò pọ́n olórí kankan lé láti máa hùwà tẹ̀ ń wù yìí this is getting out of hand èyí tí ń pọ̀ jù ẹ̀yin èèyàn lé nǹkan tá a gbọ́ nìyẹn o tá a bá gbọ́ update lórí ẹ̀ a máa mú wá fún yín a dúpẹ́ lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe lórí channel yìí ọlọ́run á bá mi gbówó yín sókè o ẹ kú sinmi ẹ̀ní o gbogbo nǹkan tẹ́ bá dáwọ́lé á yọrí sí rere o gbogbo ẹ̀yin yóò subscribers wa dúpẹ́ gbogbo ẹ̀yin new subscribers tẹ́ ẹ̀ bá ti subscribe subscribe ọlọ́run elédùnmarè á wà pẹ̀lú gbogbo yín o ní agbára ọlọ́run òkè òkè ní ọlá yín á máa lọ ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o please share this video like and subscribe god bless you all. Mashola Gist TV, love you all.